ونستعينه ونستغفره ونؤمن Аллах. الحمد لله رب العالمين procurador èyàn ti èyàn ti ronú àlàáfíà Abubakar lọ́bì ara rẹ̀ níbi gbogbo nǹkan bá ní ti máa ń gbáwájú gbogbo nǹkan yẹn ní ti máa ń gbáwájú ìjọ kan ààrẹ mi ní oníkàlùkù lọ fún tó fẹ́ẹ́ fi ṣe lọ́wọ́ wa Abubakar lọ kó gbogbo tó ní ní bá wá lọ́wọ́ wa wọ́n rọra dáa tó ní sí méjì lọ́wọ́ wa. ló ti máa gba wájú gbogbo nǹkan títí tọ́lọ́wọ́ fi ròyìn àwọn bá fi gbọ́ wọ́n máa lè áhàdé ní ẹ̀ńdà òmìnir illa tibaa ṣe sísọ tó fẹ́ sọ ọ́nbẹ̀ ọlọ́run fífẹ́ san lẹ́sàn olóòrùn ọlọ́run ti rá nìyẹn rẹ̀ àlàmọ́lù mi nìyà gbogbo ṣẹ́ pẹ̀lú àníyàn ọlọ́run ti rá nìyẹn tó ń ṣe ọlọ́run tó wọlé àdé nínú omi ní ẹ̀mẹ́ tuntun jùlọ ẹ̀ rí Abubakar kì í ṣe iṣẹ́ kan torí pé káwọn èèyàn sọ pé jẹ̀sán mú ọ ìlà ti gbọ́ wájú ni ó fi ààrẹ wọ́n ń ṣe torí wípé kí wọ́n lè bá àìjẹ́nà nìyẹn lọ́wọ́ ọlọ́run àìjọba kọ́ńṣà fúlàwọ́ àti ẹ̀rọ. bákan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 wasallam. ọlọ́run ní ẹ̀pà àwọn ará ayé ará ayé yín láṣẹ láti máa kí o wàstọ́bù àlẹ́yà bákan náà kẹ́ ẹ sì jẹ́ kó constant ẹ̀pà àwọn ará ayé yín láṣẹ láti máa kí o ọlọ́run ní ẹ sì jẹ́ kó jẹ́ tí ó máa jẹ́ ní gbogbo ìgbà ẹlẹ́ẹ̀kejì. الذين آمنوا الله نعم ọlọ́run ní kú anfusakum wa ahlikum nar ọlọ́run ní ẹ̀ṣọ́ ẹ̀mí ara yín àti àwọn ará ilé yín kúrò níbi iná nǹkan méjìlá mẹ́fà yọmẹ́ irun kíkí àti ẹ̀kọ́ anábìsọ̀rọ̀ náà wà nínú àdìsí ọwọ́ bọ dàbí nǹkan tí wọ́n gbé wá wọ́n á gbé wá fún sọ́dá kan lọ́dà láti sọ́dá ó wá mú ó wá fi sẹ́nu àlẹ́bí ni ṣe ìwọ ò mọ̀ wípé ìwọ ò mọ̀ wípé àwa nílé tiwa àwọn ò kì í jẹ sọ́dá kọ̀ nílé tiwa àwọn ò kì í jẹ sọ́dá kọ̀ wọ́n á máa gbà àlẹ́bí máa ń gbà sọ́dá kọ̀ fún so that àwọn máa ń gba sàrà wọn àti jẹ nílé wọn. bákan náà nínú ẹ̀kọ́ ta tó kọ́ bí háyà yẹn ni wípé ọ̀pọ̀lọpọ̀ wa àyẹ̀ṣe wá sí ìrúnlé ẹlòmíì ní ń dẹ́sìn ṣe ẹlòmíì ń bẹ tó ṣe wípé ìjọba bá ti kú báyìí ọjọ́ náà lẹ̀sìn tán lé wọn ọmọ wa kan ọlọ́run mọ́ṣà máa ń ṣe dáadáa fún ọ hmm. wọ́n ń sọ̀rọ̀ kan fún mi láàárọ̀ ìpín tó máa bọ̀ ní túmọ̀ wọ́n ní á ah, wọ́n ní àwọn ò tiẹ̀ tètè mọ̀ pé ó ti kú gan pé ìgbà táwọn máa ní kíní ẹ̀ àwọn kàpé ìyàwó rẹ̀ ní ìyàwó rẹ̀ bá tọ́ máa ó ti kú bí oṣù bíi mélòó kan sẹ́yìn ṣùkí la fẹ́ fún àyọ̀ ń bẹ̀ àwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ gbogbo wọn kò sí ọ̀rọ̀ tó jẹ́ mùsùlùmí wọn. tó o nìkan ní dáṣẹ́sì ọlọ́run wá ọlọ́run kàn gbà fún ẹni ọkàn ẹ̀ mọ́ gan ó dẹ̀ máa ń ṣe dáadáa bóyá àtò ìdílé wẹ́ẹ̀sẹ̀ tó máa ń kírun àmọ́ àti position tí ẹni yẹn wà position tó léwu ẹ tètè lọ lórí àwọn nǹkan tó sọ ẹ bóyá kẹ ẹ lọ ṣe kẹkẹ pé táwọn èèyàn bá ti ń lò ládàá rẹ ó lọ bá torí pé ànábì sọ̀rọ̀ mọ́ ọ àyọ̀sẹ́lá ànábì ní tókù bá ti kú nǹkan tó àmọ́ òwe ṣe wáàsí nílé ẹlòmíì ìta ni gbogbo wáàsí rẹ mọ bóyá ẹlòmíì ṣe wáàsí nílé pàpà báwọn láàrin ṣe wáàsí nílé kódà ọ̀pọ̀lọpọ̀ kan ẹ̀ kírun nulé àdébìnrin ẹ má sọ lé yín di ẹ má sọ di kábà ẹ má kírun bẹ́ẹ̀ àwọn ẹni wọn láwọn kílé àwọn ìlú náà wá fìlì ẹ kírun lójú àwọn ọmọ yín ẹ má wọn ọmọ yín wá sí mọ́ṣáláṣí ẹ jẹ́ kí wọ́n rí bí wọ́n ti ṣe ẹ rí pé Yorùbá gan wọ́n ní kékeré ni mùsùlùmí ti máa ń kọ́ ọmọ rẹ̀ lẹ́sìn tàbí ẹ̀kọ́ ni torí pé ẹ̀sìn tiwa ẹ̀sìn mímọ̀ ni aláìmọ̀kan ò lè ṣe Islam ẹwúrú ẹni ẹ̀sìn kò sọmọ tí ó ṣàdúrà fún tí wọ́n bá ṣàdúrà fún in another way round àwọn ọmọ tí wọn ọmọ lọ sáwọn ni wọ́n tọrọ àforíjì fún bàbá wọn àbáwọn ni wọ́n bọ̀ tọrọ ìkẹ́ fún bàbá wọn ó lọ́wọ́ ẹni kankan wa ẹ má jà á máa bẹ́sì ṣe ẹlòmíì gan yóò lọ fẹ́ àwọn yóò fi mùsùlùmí lẹ̀ yóò lọ fẹ́ díje mùsùlùmí yóò á gbé ẹ àwọn òṣìṣẹ́ lórí ẹ̀ ìwọ tó fẹ́ ṣe lórí ìrà ẹni tí ìrùn rẹ̀ gan ò pé ó fẹ́ lọ ṣiṣẹ́ lórí ìwọ gan ẹni tí wọ́n ń ṣiṣẹ́ lórí ẹ̀ so from that nígbà tí ọba wọlé tán bẹ́ẹ̀ lè wọ́n lọ́bí àgùnbá sọ pé eh, ó ní ọgbà tó ha lọ́la tó bá níjọ́ gbọ́dọ̀ àdìgá mọ̀ yóò yí wọ́ yóò yí wọ́ torí pé nínú háyà kan nínú àgùnhàn ọlọ́ni yóò wọ́n tó kọ́ lọ́wọ́ ojú òun fi náà ọlọ́run tó wá níjọ́ pé ìyàgbé àmọ̀ tá a bá dojú wọn kọ náà tí wọ́n bá ń wọlé lọ. ọlọ́run ni wọ́n máa sọ pé ìyá alẹ́ ìta náà wọ́n máa ṣe máa wọn lára ọ̀ àtọ́rọ̀ máa wọ àtọ́rọ̀ òṣò èyí ṣe bá àti tẹ̀lé ọlọ́run èyí ṣe bá àti tẹ̀lé tó jíṣẹ́. ọlọ́run ni wọ́n wá sọ pé ilé ọlọ́run àwọn aṣáájú wa ni àwọn tá a tẹ̀lé àwọn ni wọ́n ṣì wá lọ́nà fọ́tò lúnà sẹ́bíra punishment àwọn òbí wa lónìí báwa dọ́rù punishment àwọn aṣáájú wa lónìí wàlá ánìhùn náà ánì kẹbí rẹ̀ kó o sì bá wa ṣẹ́bi níṣẹ́bi tó tóbi lé wọn lónìí. ìdí àwọn ọ̀rẹ́ sọ fún ọ tó bá jọ fẹ́ dàbí àwọn òkúta ọmọ rẹ ó sọ fún ọ tó bá jọ ẹni tó yóò yarí mọ́ ẹ̀yàn lọ́wọ́ tó bá jọ fẹ́ dàbí àwọn yóò yarí pápátá so play your own role now before it is too late play your own part before it is too late torí ọjọ́ yẹn kò ní kò ní ṣiṣẹ́ mọ́ ó kù sí lọ bẹ́ẹ̀ ṣe kó ṣe lọ bẹ́ẹ̀ ṣe ṣiṣẹ́ kò ní sọ́wọ́ mọ́ ó bẹ́ẹ̀ ṣe kó jọ kò ní sí kankan mọ́ the day of uh, uh, accountability without work ilé ayé bí ni a place of work without accountability bọ́dọ̀ bá dídọ́ gbẹ̀dẹ̀ àdìyàmọ̀ the day of accountability without work gbogbo tí a bá ṣe pátápátá lẹ́sẹ̀ gbogbo tí a bá fẹ́ wá náwó ọjọ́ náà nítoràn nínú iṣẹ́ eré èèyàn ni wọ́n ti mọ ọmú ọjọ́ náà kò ní sọ́wọ́ ọlọ́pọ̀ ọjọ́ kó ṣọwọ́ àti ọjọ́ náà so ní tá à ń sọ ni pé ẹja múra sẹ́sìn àwa náà torí pé ẹni tó bá kọ́ ẹ̀rẹ́ sí náà ẹ̀sìn gbúdọ̀ wà lára tiẹ̀ náà ẹ má wàá jẹ́ ká fi ilé wa ṣeré èèyàn gbúdọ̀ jẹ́ni tí ó máa dá ń ta tí ó wàá kù sínú ilé ìjọ tí ẹ ti délé obìnrin àwọn rẹ̀ lè pé ṣókìrùn lónìí ǹjẹ́ àwọn ọmọ rẹ̀ ń lọ lé kí ó environment tí wọ́n rò papọ̀ mọ́ ǹjẹ́ wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ń ǹjẹ́ àwọn tí wọ́n ń bá rò ǹjẹ́ wọ́n lè kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lára wọn because heredity owns the car environment plays a àmọ́ wa mọ̀ máa àmọ́ tẹ́ǹtì àwọn ọmọ wọn wọ́n máa jalè wọ́n yìí sí gùn wọ́n yẹ fún alúdẹ̀ lùkà wọ́n sì máa wà tí ò da wọ́n máa jalè wọ́n máa ṣe ogún ọ̀gá wọ́n bá lọ bẹ́ẹ̀ torí kìíní ẹbí fíìmù ni wọ́n fi ṣe victorious lórí àwọn ọmọ adam bẹ́ẹ̀ náà ni wọ́n sì ti máa ṣe lọ bẹ́ẹ̀ náà ló sì mọ́ wa lára dòní èmi ò ní ṣe lọ́wọ́ nínú wa àfi tó bá dìgbà wẹ̀ ìgbà yẹn náà tó bá ti parí àwọn tuntun bọ́ sínú nǹkan láàárọ̀ ìmọ̀ ń skróòlù kàlẹ́ndà kàlẹ́ndà twenty twenty kí la twenty one. twenty one. kò sẹ́ni tó lè lò ó tán nu wa yàtọ̀ sáwọn ọmọ kéékèèké a lè lò ó tán dé twenty twenty one la ó dín ní how many years ní hundred that's seventy nine years ní hundred láti wọ twenty àbí láti wọ twenty one hundred àbí kò sẹ́ni tó lè lò tán lẹ́yìn àwọn ọmọ kéékèèké that's about seventy nine years to go ta ló ẹ ẹ hà ní seventy nine years pẹ̀lú éèjì wa ẹni tó bá wà láyé inú wọn tó lẹ̀ mẹ́ yóò ti dìdàkudà. yóò ti dàrú. kò sí ní wọ́n dàrú rárá ọlọ́run ó ṣe dáadáa fún wa àbí ọlọ́run kó wa lọ láti kòkòrò yẹn wá ọlọ́run ó sì jẹ́ kí tó ká ṣe eré mọ́ wa lọ́wọ́ káwa ni ó sì máa ṣe ṣe dáadáa torí pé alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlewọ̀sánlá alẹ́bìnrin yìí wà àkókò lò ábúdú mọ̀mọ́ tààlẹ́ èyí tí kò wá láti kú lé lórí náà ni ó pè é ọlọ́run kó ṣe dáadáa fún wa abẹ́rẹ́ ọkùnrin ojú wa kò ní ọlọ́run ní àtúnṣe. àmín ni ọwọ́ àmín ni ọwọ́. Amin ya Allah Amin ya Allah. ẹja tẹ amọ́ṣẹ́ olóore kódà kó jẹ́ pé dàbí nù twenty naira ló rà fẹ́lò míì náà fún nínú oní twenty naira ẹ fún lẹ́yọ kan ó gbàdégbé ládá tó ti ń gbàbọ̀ látàárọ̀ má ṣe má làwọn wò pé ó kéré fún ẹyọ kan just ẹyọ kan má ra oní twenty naira ra oní twenty naira èlò lọ́wọ́ ní twenty naira mẹ́ta mi mẹ́ta ó ti di mẹ́ta wàhálà ní bọ́ǹkì yẹn bọ́ǹkì yẹn ká mọ̀ so mẹ́ta yẹn náà wá èèyàn bíi méjì pé ìgbà fi sínú bíi pé ń gbàwé o ìgbà fi sínú ìgbà fi wà láì gbogbo ládàá rẹ̀ lẹ́rìí ló yàtọ̀ sí téèyàn so olùwé sọ fún wa pé tó o bá tiẹ̀ wá ní dáadáa ṣe at least mọ́ṣà burú mọ́ṣà burú tó o bá tiẹ̀ wá ní dáadáa tó kéré tù ṣe mọ́ṣà burú so jẹ́ kí la èyí tó bá ṣe yẹn náà ní wọ̀nba tó bá ṣe yẹn náà jẹ́ kó tó wà nínú ìwé iṣẹ́ rẹ̀ rẹ̀ torí pé ká tó tó tá à ń bá lọ lẹni tí ó dẹ̀ mú kò sẹ́ni tí ò ní tíra tẹ́ bá jí ẹni tó kú lónìí ẹni tó kú lónìí òun náà ní tó fẹ́ ṣe ó ní tó fẹ́ ṣe kò sì sẹ́ni tí ro kúrò ra rẹ̀ ṣùgbọ́n ètò kílíà rẹ̀ wípé ìjọ kan á lọ ọlọ́run ò sì bẹ́ẹ̀ nìkan ṣàdéhùn pé yóò dàgbà ẹni bá bára rẹ̀ tó dàgbà privilege lórí o orí ọ̀fẹ́ lórí kì í ṣe pé nílé wa nílé wa àmọ́ kùlẹ̀ mi àmọ́ bá lọ bẹ́ẹ̀ so ìpẹ́yàwó àtọ́nà lẹ́jọ́ kọ́kẹ́ ogun lẹ́nu so nílé